ẹ fẹ́ kẹ kusi maka tẹ́ẹ̀tì tawafu tẹ́ẹ̀tì dẹni ọlọ́run. ilẹ̀ múra kankan sí nísìnyí èyí ló ṣe sọ́wọ́ èyí bẹ́ẹ̀. èmi ń béèrè lọ́wọ́ ah, yìí. èmi náà ń dá padà rẹ̀ ìgbà tẹ́ ẹ pọ̀ tẹ́ ah, èmi fẹ́ kí n lọ kí n tawafu mm-hmm. kí n ṣe gbogbo tọ́lọ̀ ní àṣẹ kí n darí dé sẹ́yìn láti airport kí n ti pe àwọn ilé wa mm. gbogbo yín pátá ẹ̀yin obìnrin ilé ẹ̀dúró síbi. Ah, wákàtí márùn àlọ wákàtí márùn àbọ̀ àfa àwọn ẹwà sílẹ̀ kéèyàn wá lóore dèrèdè yín wà pé ẹ dúró síbẹ̀ yín eh. sọ̀kalẹ̀ nbí tábà ti rí bí pé èmi ni èmi lọ́kàn ti ń sọ̀kalẹ̀ eh. wọ́n máa wá gbèrò ilé ọlọ́run káàbọ̀. èrò ilé olúwa káàbọ̀ o. àlọ́mọ musa lọ́mọ ká ó sì bọ̀. èrò ilé olúwa káàbọ̀ o. Ah, abẹ́wà sílẹ̀ àgbàtà nẹ́bí náà fi lọ. wọ́n jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ àpàdà sí ibú mọ́lẹ́ náà ọlọ́mọba kẹ́ àbá oníwàásí àgbáyé mọ bà òdèdè wọn jẹ́ gbogbo àwọn tó ti lọ ń bẹ̀ pátá ọlọ́mọba kẹ gbogbo wọn ọmọ èké inú wọn àgbà inú wọn tó fi wá dórí àfa wọn wà sí àgbáyé ọlọ́mọba kẹ gbogbo wọn ọlọ́mọba kẹ bàbá wa lágége wọn balẹ̀ wọn jẹ́ wọn sọ̀kọ̀ àlùbámọ́lẹ̀ wọn ọlọ́run wọn bẹ̀yìn wọn jẹ́ ọlọ́run ìwọ ọlọ́run tó o bójú jẹ́ náà lọ ń bẹ̀ wọn sì bẹ̀yìn jẹ́ ọlọ́run ọlọ́run àwọn òkú tiwa náà ọlọ́run bá kẹ́ wọn bá wa jẹ wọn bá wa yáàfin wọn fún anabi muhammad wọ́n ti fún akọ́jú sí ọ̀dà yìí fún afilẹ̀ la wa dàpọ̀ ọlọ́run má bẹ̀yìn náà jẹ. adúpẹ́ púpọ̀ pé a tún wà lónìí adúpẹ́ púpọ̀ pé a tún sọ̀rọ̀ ní ilé rédíò wa yìí diamond eighty point seven the shining supreme station ńbẹ̀ la wà yìí. ẹ dákun gbogbo etiti tí ń gbọ́ wa pátá ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ṣètò yìí ẹ̀yin tẹ́ ń fetí ìfẹ́ gbọ́ ètò yìí ọlọ́mọba san yín lẹ́san olóore. ọlọ́wọ́ bọ́tìnì wa a kí òun náà ó tiẹ̀ já sí pé ń ta nǹkan kan lórí kíní wọn rẹ́rìn sí fóònù a kí tóbi ni àmọ́ ẹ́ńjìn ti ń nínú rẹ̀ ó wọ́n ní small but mighty, but mighty engine àwọn tóbi lọ́ba ni wọ́n ń jẹ́ báwọn lọ́wọ́ bọ́tìnì wa bàbá wa fi olú ọlọ́run bá pẹ̀lú bàbá àmín ọlọ́run má da okòwò bàbá fi olú àmín ọlọ́run má fọmọ pa bàbá fi olú lẹ́kún àmín ọlọ́run má fi ìyàwó pa bàbá fi olú lẹ́kún àmín ọlọ́run má fi dúkìá rẹ̀ pa lẹ́kún àmín ọlọ́lá ilaha illallah àmín nínú dúkìá bàbá fi olú náà látúwà ń bẹ̀ yìí lápò ọlọ́run bá wa ṣe àlá fún bàbá fi orí. àmín. lẹ́yìn náà ọlọ́run wa ń bá sẹ́dọ̀ Tajudeen lẹ́sìn ọlọ́run bá wa pẹ̀lú yín o. àmín. àárín ti yín adúpẹ́ o nínú àwọn tí ń fún wa lẹ́bùn lórí ètò asahabul janna ní diamond twenty point seven nínú wọn ambassador Tajudeen lẹ́sìn bẹ́ẹ̀ ni lakí bàbá wa Sani Adélọ́dún ọlọ́run bá wa pẹ̀lú yín mọ́pàá yín o. àmín. o ẹjọ́ tẹ́ ẹ gbà tí ó mú yín kúrò láyé lójijì ọlọ́run bàbá yẹn bàbá búrẹ́dì ni ó máa ń kó búrẹ́dì wá wa iléeṣẹ́ búrẹ́dì yẹn ni easy bite bread alhaji ahmad ọ̀làwùmí adúgbò fún yín búrẹ́dì tuntun dé yàyín lónìí bẹ́ẹ̀ náà sẹ́ mo ti dé yàyín gbogbo ẹ̀ ti wà ń bí lónìí tá scholarship wà ń bí lónìí tá a hà fáwọn tó bá gba ẹ̀bùn wa ni ó jẹ́ fetílẹ̀ tá bá bẹ̀rẹ̀ ètò a kí gbogbo àwọn tá à ń kí ni bẹ́ẹ̀ náà la kí táyé jíwá eléko pẹtiró lẹ́gbẹ̀ẹ́ ilé àfa àwa ìwà ìsìlámù àwọn ọmọ mọ́ra wọn wọ́n wọn jọ kan ọlọ́run bá fún táyé jíwá ọlọ́run ìlàhà ìlàlá gbogbo ọjọ́ fi mọ́hún táyé jíwọ́ sanwó ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ sì ké bẹ́ẹ̀ ni ó rí wa tọ́jú ẹ̀ alájà wa èrè ọlá ìyá alálù kùránì nù ni kùránì ń bẹnu léèmé bámú torí a máa fáwọn èèyàn ọlọ́run wa pẹ̀lú ẹ̀ ọlọ́run wa ṣàánú ẹ̀ bá wa tọ́jú àwọn ọmọ ẹ̀ alájà wa Halima Adélọ́dún àwọn ìyá olóróró ọlọ́mọba wa pẹ̀lú wọn ọlọ́mọba wa kún wọn gbogbo tí wọ́n ń fẹ́ ọlọ́mọ tàbí wa ṣe fún wọn ọ̀rọ̀ la ilaha illallah. àfa àwa ìwà islam àwọn èèyàn ó ṣe bí àbí àfẹ́ wà sápà àbí kò sí ń bẹ̀rù nìyí ẹ sálámù sílé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ohun afa wa lẹ gbọ́ yẹn asheikh ibrahim ẹ̀rí asheikh ibrahim hanbali alimami goniya apanọ kasẹ̀gì ẹ̀wà islam afáwa ahlan wa sahlan wa marhaban bikum. Ah, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gba scholarship lórí ètò àṣeyàbù jánà yìí ẹ dákun àwọn tó ní skul náà ní kẹ́ ẹ máa bọ̀ ní on fifteen on fifteen èyí ń saturday tí ń bọ̀ lẹ́yìn saturday tọ̀tún láì saturday tí ń bọ̀ lẹ́yìn saturday tọ̀tún láì wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá ṣe exam kẹ́ ẹ wọlé ẹni ọlọ́run bá tún la áfúró ní náà àwọn náà ń gbọ́dọ̀ ní pé gbogbo ẹ̀yin tá a bá ti fún ní scholarship on fifteen oṣù yìí saturday ti ń bọ̀ lẹ́yìn ìtọ̀túnla yìí wọ́n ní kẹ́ wá ṣe exam tẹ́ fi wọlé o bẹ́ẹ̀ mo ti jẹ́nu ọlọ́run bá pẹ̀lú bàbá náà bàbá wa ààrẹ mú ni wọ́n wá fi rán alhaji abdulrasheed abubakar ọlọ́run mọ́kọ ayé lẹ́kùn o adúgbẹ́ fún yín o amalóore o ọlọ́run bá san yín lẹ́sùn olówó kódà ẹ̀rọ mi náà tó tún fẹ́ ṣe tí ń wò pé à èmi ò sì ní tọ́ àmọ́ lọ́run rà níyàn ẹ̀yin náà ti ṣe náà nù ni gbogbo ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ ẹ kó ẹ̀bùn wá sórí ètò asahabu janna ah, àfọwọ́ islam ìkó àwọn ìkó kárí pẹ̀lú sàrà gbogbo ẹ̀bùn kàyà yóò fẹ́ kàwé sọ yìí gbogbo ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ ẹ̀yin náà ta kìjì ẹ kó ẹ̀bùn wá sàrà kà máa fáwọn èèyàn àfọwọ́ islam lónìí fatuwatuna al-yawmi tadullu ala tahiyati wa nasihati lil hujjaji tètè wọ́ dalé lórí nínú àáké àwọn alálàájì tó dé àáké àwọn alálàájì tó dé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ìmọ̀ mú àgbà fún gbogbo òlú Ìlọrin àtàgbègbè ẹ̀ àtẹlẹ́hà wọn wọ́n jọ dé ni ah ọgbọ bẹẹ mi náà bá lọ mọkà nísìnyí mi àti ìyàwó mi lálọ. Ah, bẹ́ẹ̀ yẹn bá wu ti bàbá rẹ̀ mọ́mú àgbà ooo èèyàn bẹ̀rẹ̀ òun kó wọn àti ìyàwó jọ lọ. ẹ mà pé táwọn bàbá wọn bá ti ṣe àbíkẹ́ yẹn náà mọ̀ ṣe bẹ́ẹ̀. Ah, àbíkẹ́ yóò ṣe o hmm. àbíkẹ́ yóò ṣe o bẹ́ẹ̀ bá tún wá rí bàbá rẹ̀ mọ́mú àgbà nígbà tí wọ́n wo tíra wọ́n lọ wo tíra mo rò pé wọ́n fẹ́ ra tíra ni <laughs> ah, ẹ rò pé lọ ni wọ́n tún wà ni wọ́n wé láwà ni wọ́n ti wà nígbà tí wọ́n ti wọ̀ náà ni pé ìmáàmù ni mí o ìmáàmù àgbà sì nílùú tó dáa ìlú tí ò légúngún. àlejò ńlá lọ wọ mọ́kà. àlejò ńlá wọ mọ́kà o bí bàbá mọ́mọ́ àgbà ti lọ ni bàbá mọ́mọ́ àgbà ń kí yẹn káàbọ̀ àtolórí à ń kí ọlọ́wọ́n jọ da fún yín bàbá mi yín gùn. ayiwa al-hujjaj ẹ̀yà lára ajé ahlan wa sahlan wa marhaban bikum gbogbo yín la kí o yàtọ̀ sáwọn alájà tí kì í tọ́ kì í gbogbo ẹ̀yin alájà tẹ lọ́ntorí tọ́lọ́wọ́n akínyín gbogbo ẹ̀yin alájì tẹ lọ́ntorí tọ́lọ́wọ́n akínyín káàbọ̀ gbogbo àwọn tó sì ṣẹ́kù lọ́hùn ọlọ́run mú wọn dé dáadáa ọ̀dàdà ilaha illallah tó libeti la ìṣọ́rafún fọ́ọ̀kà ṣọ́rafin hmm. ẹ máa gbọ́ ètò yìí gbà tá a máa béèrè béèrè o ilé ọlọ́run tẹ́ lọ ni ah, iyì tó ju iyì lọ ń bẹ lára ẹ̀ àpọ́nlé tó ju àpọ́nlé lọ ń bẹ lára ẹ̀ falẹ́ ìsakúlù mọ́nba falẹ́ ìsakúlù mọ́nba kàlẹ́ àjèlè ìzahaba ilé yìí hmm. kì í ṣe gbogbo ẹni tó sunkún mọ́kàlọ́lọ́ ní ọlọ́ allahu akbar ẹlòmíì sunkún ẹ ọlọ́run ní rárá wàlẹ́ ìsakúlù máa ń sáàbà sọ̀rọ̀ làhàb gbogbo ẹni ó sì lọ náà kọ́ ló dà láàjì gbogbo ẹni ó lọ náà kọ́ ló dà láàjà wàlẹ́ ìsakúlù hajjin kóbi lamini o ẹ̀rí gàba kì í ṣe gbẹ́ni ọlọ́run náà làgbà lọ́wọ́ ẹ̀. àwọn ò ní mọ̀. àwọn ò ní mọ̀ ọlọ́run o gbogbo àwọn tọrọ lọ́dún yìí pátá ní gbogbo òdùnú ti lọ mọ́sá àgbájì náà lọ́wọ́ yìí ọ̀làdá yìí láha ìlàlá ẹ̀dá kan dọ̀wọ́ yẹn tọ́jú ẹ̀ wàlẹ́ ìdàkú lumankubila mini wo mm. kéèyì ṣe gbogbo ẹni tọ́ lọ tọ́lọ̀ ń gbájì náà lọ́wọ́ ẹ̀ lọ́darí ẹlòmíì kú sọ̀hún mm. afẹ́ ìwà islam ẹ̀dá kan fẹ́ bẹ̀rẹ̀ kó ẹsẹ̀ kan lọ́wọ́ yín mm. bẹ́ẹ̀ bá lọ mọ́ka sẹ́wọ̀n kí mọ́ka mi yẹn bá ti lọ tó ti tàwa fún kò lẹ́sẹ̀ lọ́rùn mọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn dáhùn ẹ o káwá pẹ́ ẹ lọ ṣé kúkú ó wù yín kéèyàn o nígbà tó gbé bẹ́ẹ̀ bá ti kẹ́ ẹ kú síbẹ̀. ó lé sí ó lé sí. ẹ dáhùn. ìdáhùn rẹ̀ náà ni pé inú sẹ̀rí àtẹ́lẹ̀ wọn ò pé ọ̀tàn máa pé kéèyàn kú sọ́hùn inú sẹ̀rí àtọ́lọ́hùn wọn ò pé kéèyàn ọ̀tàn máa pé kóhùn kú sọ́hùn kò sínú ẹ kò sínú ẹ. ṣé ẹ mọ̀ pé àfa lẹ̀ yín hmm. ẹ ti tàwa fúri ọlọ́run ẹ sábà mọ́dúnwá ẹ ti mọ́ kanga kẹ wá ṣe wẹ́kẹ́. ẹ àti wá kí ó pé ká má tàn má pa á ṣe wẹ́kẹ́ síbẹ̀. ẹ láìkì kẹ kú síbẹ̀. láìkì kọ́sẹ̀ alẹ́ àti kéwú débi pé ẹ má tàn má pa ẹ kù. no kò wù yín kẹ kú síbẹ̀. ẹ dáhùn kò wù yín kẹ kú síbẹ̀ ká. gbogbo tẹ̀ ń wí lọ́wọ́ òun ètò tọ́lọ̀ ti parí tẹ́lẹ̀ ẹ fẹ́ kẹ kusi maka tẹ́ẹ̀tì tàwáfù tẹ́ẹ̀tì dẹni ọlọ́run. ilẹ̀ múra kankan sí nísìnyí èyí náà sọ́wọ́ èyí bẹ́ẹ̀. èmi ń béèrè lọ́wọ́ ah, yìí. èmi náà ń dá padà rẹ̀ nígbà tẹ́ ẹ tẹ́ ẹ kó lè rí ẹ. èmi fẹ́ kí n lọ mhm. kí n tàwáfù mhm. kí n ṣe gbogbo tọ́lọ̀ ní àṣẹ kí n wá darí dé sẹ́yìn láti airport kí n ti pe àwọn ilé wa mhm. gbogbo yín pátá ẹ̀yin obìnrin ilé ẹ̀dúró sí mi wákàtí márùn àlọ wákàtí márùn àbọ̀ àfàwẹ̀ wà sílẹ̀ àbùkẹ́yẹ wà lórí dèrèdè yín wà pé ẹ dúró síbẹ̀ yín sọ̀kalẹ̀ nbí tábà ti ní bí pé èmi ni èmi lọ́kàn ti ń sọ̀kalẹ̀ wọ́n máa wá gbèrò ilé ọlọ́run káàbọ̀. èrò ilé olúwa káàbọ̀ o. àlọ́mọ musa lọ́mọ ká ó sì bọ̀. èrò olúwa káàbọ̀ o. Ah, abẹ́wàsílámù. bàtà nẹ́bí náà fi lọ sọ̀lá irú rẹ̀ wù èmi náà irú rẹ̀ wù irú rẹ̀ wù èmi náà irú rẹ̀ wù èmi náà. gbogbo ẹ̀yà lára yìí akínyìn o ẹ káàbọ̀ ìdí abọ́rọ̀ ní ta fi yà síbẹ̀ yẹn mm-hmm. òun ni pé gbogbo ẹni ọ lọ náà kọ́ ló dé afẹ́ islam mm. fahijjatu baytullah ilé isabel gadabin àìlọmọ kàkà dọ̀hún kì í ṣe pẹ̀lú ìbínú máa èmi náà gbọdọ̀ lọ máa dọ́ kí ló dé máa dọ́ mọ́kà ni. innama hiya liman ajaba da'watul ula mákàtí ẹbí tá a máa lọ ni ẹni ọlọ́run bá ní ọ lọ ẹnbẹ̀rún tó dáhùn ìpèpè anabi ibrahim ni ṣe é gbọ́ báyìí fahamidullah alakullah azu inna ami gbogbo ẹ̀yin tẹ́ lọ tẹ́ dé ẹ dúpẹ́ fún ọlọ́run àánú ọlọ́run ni o lè anali istigaba fihi sora torí pé bẹ́ẹ̀ bá ṣàdúrà ni gbígbà àdúrà ni lọ́wọ́ kan náà ni. ìpàdé wọn gán tó lẹ́kọ̀ọ́ ẹ sọ kí n gbọ́. ìpàdé alálàájì hmm. tí ń darí bọ̀ wá ànábì ní kọ́dà ẹ bà wọ́n lọ́wọ́. Hmm. ẹ bọ̀ wọ́n lọ́wọ́. aṣọ afẹ́ ẹ̀rọ aṣọ afẹ́ ẹ̀rọ ẹ bà wọ́n lọ́wọ́. ẹ sọ ẹ kìíní. bẹ́ẹ̀ bá wá bà wọ́n lọ́wọ́. ẹ wá béèrè lọ́wọ́ wọn. an ẹ wo jí mo kọ wáyé títí bẹ́lẹ̀ mi. Allahu akbar. ẹ wá tọrọ lọ́dọ̀ wọn kó tọrọ àforíjì sí mi torí pé àwọn tí wọ́n dé wọn fóònù ńlá àti foríjì wọn. fàlà tubtila làhájàkà ọmọ ìyá mi má bàájì rẹ jẹ́ ọ̀hún láàjì ẹ̀ lómi ti kọ́ di àfẹ́wà islam níbi tiktok tiktok instagram whatsapp facebook wọ́n wá jòkó mìíràn wọ́n wá fa ìlọmọ búra sí i. Ah. ah. kì í ṣe àwàdà. kódà àwọn kan bẹ lábẹ́ tẹ́ǹtì wọn wọ́n tún wá gbọ́ ọmọbìnrin pé ọmọ kọrin. la ilaha illallah. gbogbo orin tó lè tẹ kò sí èwo wọn pè lórí islam. orin islam níbẹ̀ yẹn. owó níjọ èwo wọn pè lórí islam. Hmm. tẹ ẹ fọ gbogbo hmm. ah, ẹ pọ. ẹ fọ gbogbo ẹ pọ ó ní ìwo ló ṣe pè lórí islam. ẹ sọ orin tó ṣe pè lórí islam. láyé lónìí ṣé ní rírí ẹni tí ń kọ́ ni. ẹ̀yẹ lórí islam ẹ má bínú o. ẹ má gbọ́ kì í sọ̀rọ̀ bínú o. ṣé rírí ẹni tí ń kọ́ ni àbẹ́ni tí ń jó àbí tí ń wí jáde lẹ́nu àbí ń ẹsìn tí kò bójú mu. kò bójú mu gbogbo ẹ̀yin tẹ́ lọ mọ́kàtẹ́ bọ́ akọrin lábẹ́ ẹ̀ tẹ́ǹtì. ibi téèyàn ti para mọ́ ń bẹ nu ọkùnrin mi náà ọlọ èyí tá a máa sọ lérùn aṣọ e, e, kò sí lọ́rùn ẹ̀ mọ́ ọ̀hún ọ̀pọ̀ nbẹ ọ̀hún ọ̀pọ̀ gbogbo àyà rẹ̀ wá hàn yẹn àyà wá ṣe hẹ̀hẹ̀ àbà àbà ní mọ́kà sẹ́ni ah, ah, ní ọlọ́jà máa bẹ dáadáa bá bá di ní àná mọ́kà ọdún yìí ah, ó lágbára púpọ̀ gbogbo téèyàn rí lè yẹn rí lé mọ́kà ọdún yìí. gbogbo ẹni tí bá máa sọ̀rọ̀ tí àwọn tí wọ́n máa dùn áàtì tí wọ́n máa fi sọ̀rọ̀ ọlọ́run ayi tọdún tí ń bọ̀ insha allah àti inú ramadan lágbọ̀dọ̀ ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ mm-hmm ramadan ti ń bọ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn tó sì ń ṣètò alálàájì ẹ wòye sáwọn tẹ́ẹ̀bà máa kó lọ. ẹ ẹ dé mọ́kà ẹ wá ń kọrin àyìnlá ọmọ ah. wúrà lábẹ́ ah. tẹ́ǹtì. omi ọ̀wá gbé lọ́wọ́ ẹ̀ ah, wọ́n lálẹ́ tó ma gbé ní ọba sí àrẹ tó bá sí àmì rẹ̀. ẹ ẹ ẹ gbọ́dọ̀ labẹ́ ọgbọ́n labẹ́ ika la limaka ko labẹ́ ika la uma labẹ́ ika afa ẹwà silamu sẹ́ ń wò mí àdúrà yín ni n ṣe o ṣe labẹ́ ika labẹ́ labẹ́ ika àwa lọ́wọ́ sọ àdúrà afa ẹwà silamu limaka. kò pè mí èmi kò pè. ẹ ẹ túnjí àdúrà rẹ ní í ṣe lọ́wọ́ yìí yasukura àdúrà rẹ ní í ṣe lọ́wọ́ yìí iná wà lẹ́ẹ̀mí sókòwò fún wọn. bọ́ọ̀sì àdúrà fún yìí wọ́n nídìí kọ́ ẹsẹ̀ mọ́ fi lórí oh, ah, ah, Instagram ẹ wá pé yes ó rí ọ̀rẹ́ mi mo sọ fún ẹ pé màá ṣe yín pé sliver ni jẹ́ kí n fẹ́ sí ẹ ọ̀rẹ́ mi lọ́rẹ́ mi la ilaha illallah onímọ̀ọ́ká ní bẹ́tìlì àti igi tíkì eh, tọ́kì lọ gbá àwọn ìyá wọn àwọn obìnrin àwọn ń bọ̀ wálé ẹ wàá gbà. gbà kí ni. Eh, èmi èmi tí n bá dé ọ̀rẹ́ mi sukura ẹ máa gbà kí wọ́n gbà. gbà kí ni. ní mọ̀ọ́ká ẹ wo bẹ́ẹ̀ ti ṣe mọ̀ọ́ká. ẹni ọlọ́run sọ lọ tó afẹ́yọ̀ islam obìnrin níbi tí wọ́n sì takú sí kaaba hmm, ah. bí tí ń tìlá wa yóò tún lọ sàlùwàlà yóò tún wá yóò tún yẹnẹ fìlà. omi ọ̀pẹ́ lè hòtẹ́ẹ̀lì tí wọ́n fi sí ah, ẹrù rẹ̀ ní ẹrù ẹlòmíì ní gbé bẹ̀. Hmm. kí ló dé. ó ti mọ̀ pé àfikún òun múra síṣẹ́ yìí. Hmm, tàwáfò ṣe é ṣe ń bò mí. ẹ̀yin alájà Facebook. náfìlà ṣe é ṣe ń bò mí. ẹ̀yin alájì tikitọ́ọ̀kì. ó ṣe ké ń bò mí tàwáfò ṣe é ṣe ń bò mí ma ọ̀sára fà ń whatsapp eh, eh. ẹ̀yin alájà twitter wọ́n kún la ilaha illallah muhammadu alọ́ kan seki tuntun kan fún yín hmm. ah, èyí tún tún facebook lọ́wọ́ yìí mo sì ní abẹ́ abẹ́ mi náà pẹ̀lú aṣọ ara mi hmm. katapila kókè àfọ̀kẹ́ni kanu kó ẹ̀gbọ́n ni aṣèrè ah, òkú ọ̀run èmi èmi àti gíyà tọpẹ tọba fọwọ́ kan aṣubú ni àti gíyà tọpẹ. ẹbí ẹni ah, ìhun ah. ẹrú ẹni ìhun tẹ̀ ìhun kún ìhó bí gẹ kóun náà ṣèṣì rọ ajì ara rẹ. ẹni tí ó mọ ní ọdẹ àníyàn ọrùn kò rí dà. Ah. ọ̀pọ̀ ọmọ tó lọ mọ́kàlì ẹni ọdẹ àníyàn ọrùn kọ̀ máa dà èyí tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ kọ́ ẹ mọ́. ẹ kàn dá mi sọ wẹ́n sálọ̀ lálásán ẹ ẹ kọ́ nípa ẹ̀sìn. ẹ bá lọ kí ẹlòmíì tó dé nísìnyí inú ò ti mọ̀ pé lè ṣiṣẹ́ lọ́hùn ẹlòmí ń bẹ̀bẹ̀ ọ̀rẹ́ ẹlòmí ni hmm. ó ní gbogbo tó ń fi sùn òun lè ka iye ọjọ́ tó ń fi sùn ah. ó rẹ̀ báyìí ni ẹ̀yin wá lè á ṣe alọ́rẹ́ mi àdàmọ̀ orí aṣọ yẹn gan ni mo wọ̀ yìí. ẹjọ́ sinmi torí kọ̀ yá ìsinmi rárá bọ̀ ah, ah, wọ́n fi ilẹ̀ pé ẹ má dààmú ẹjọ́ sinmi. aṣọ yẹn gan ni mo wọ̀ yìí ní mọ́kà ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yin là ń kìlọ̀ nílà wá ń kìlọ̀ fún yín. falatu tilil hajak mọ hmm, hmm. bàájì rẹ jẹ́ لأن نبينا قال تربى النبي وصوي إذا خرج الحاج من منزله ترى لا jiba jáde nu léere bẹẹ ti jáde lẹ́yìn o xaraja mi sunu bi i ka yaw mi wọdọ dẹti o mọ. Allah bí ẹlú mi ṣe gbà jáde gan lọ mọ ká kọmọ bí ẹ ti jáde. bó wọn yẹ. ẹlú mi ò mọ kí wọn kọmọ jáde gan já. àfa wa yẹ wà tán sáwọn àfa àwọn àfa alásàlátù sẹ́wọ̀n hmm. yẹ kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀. mi ń kọ́ wọn ó lójú bíi tí wọ́n ti kọ́ wọn. àwọn mi bẹ jó ni. Asa dáwọ́ ní ti bò mí. mo tẹ́wọ́ mi sọ́dọ̀ ẹ ọba ya Rabbi mo jẹ́ káwọ́ náà lómi o àbí ọlọ́run. àṣàlátù náà <laughs> àṣàlátù nìyẹn o gbogbo èyí òun ló sì yẹ kó ti mọ̀ dáadáa tù kọ́dà tẹ́ bá ń sọ mi kà á ti kọ́ a ti kọ́ gbogbo wọn yìí tẹ́ bá tún sọ mi náà a ti kọ́ a ti kọ́ yìí náà àwọn àlátù rẹ̀ nù ọlọ́jọ́ dafa àmì sànà wa a ti kọ́ àwọn alájà wa rẹ̀ anẹ́tọ̀ arówó lónìí. ọ̀pọ̀lọpọ̀ wọn ti hádà lẹ́yìn ibẹ̀ ń yàtọ̀. afẹ́ wàsílám hmm. ẹni anabi ẹni ọba jáde nulẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti jáde ẹ̀yin tẹ́ ẹ lọ́tẹ́ ẹdí ènìyàn lọ́mọ́sá gbà lọ́wọ́ yín o hmm. Hmm. yàtọ̀ sẹ́yìn alájà tiktok alájà facebook alájà instagram alájà whatsapp yàtọ̀ sí yín ntẹ́ bá wí ẹ wí bẹ́ẹ̀ ti jáde ní anabi ní olúwa rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ti pé la ilaha illallah kò sẹ́lọ̀n kankan mọ́. wàlẹ̀ òbí kulli khutuwatin ibadata sab'ina sana. bó o ti wá ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan lọ́ba gbẹ́sẹ̀ kaba yìí ẹ̀sìn àádọ́rin ọdún tó sin ọlọ́run sẹ́rùbẹ̀ òun lè yàn máa lọ sí sẹ́rùbẹ̀ òun lè yàn lọ ní ọmọ àlọ́ sí sẹ́rùbẹ̀ òun lè yàn lọ ní ọmọ lọ sí tiktok ẹnìkan dé hmm. ní wọn gbọ́ òun náà wàá fẹ́ rẹ́rìn dáadáa àwọn tuntun yìí náà ni sẹni ah. bá ti dọ̀rọ̀ lẹ pé aláyè ọlọdẹ ọlọrọ ọdún náà mi. èyí ṣe e, e, eyín mi ṣe panko ni. commodore. mo rò commodore. ẹ dákun alájẹ eyín kọ́lẹ́ lọ ẹ̀sìn ni o tọ̀ hátà yẹ́rìndínwó yìí la màsílẹ̀ àrẹ́bìnrin bí ó ti máa gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ni àwa ń kọ́ fún lọ́dọ̀ ọlọ́run pé ẹ̀sìn àádọ́rin ọdún ẹ̀sìn àádọ́rin ọdún ìbádà àádọ́rin ọdún títí tó fi wá sẹ́rí padà lọ́lí. owó ìtì ẹ̀pọ̀ tó yẹ kẹ́ ẹ mọ́ tẹ́lẹ̀. àfa rẹ̀ wà sílám fàyíṣẹ́ arájà bẹ́ẹ̀ bá wá darí o fàtánimù dùnà àwù àwa tá à ń bẹ́ lé ẹ̀sùn ẹ̀tẹ̀tẹ̀ tó ní mọ́kọ́ sàdúrà fún yín. báwa débẹ̀ wọ́n kó tiktok ní àwọn sàdúrà òun tiktok sóhun ni ó ṣàdúrà fún wa sóhun facebook ni ó ṣàdúrà fún wa kílọ̀mọ̀ tó kílọ̀mọ̀ tó ń lọ sí lọ́hùn. ajá facebook tọdún tí ń bọ̀ ẹ̀dà níyàn pé ń lọ mọ́kà. ajá tiktok ẹ̀dà níyàn lọ́dún tí ń bọ̀ bọ́lọ̀ bá tún fún yín lówó tẹ́ bá pé ìwọ̀n á lọ sí ájì báyìí. ajẹ́ pé ó sì é lọ yìí òun. ó sì é lọ yìí tẹ́ ẹ lọ yìí ni fa inna du'a mustajabun. níta fi ni kẹ́ tẹ́wọ́ kọ́ ṣàdúrà fún yín ni pé ah bí n bá ṣàdúrà fún yín báyìí ọlọ́run gbà ọlọ́run ti gbà baytullahi azimun hmm. ilé ọlọ́run ni tóbi púpọ̀ yanzilu ala hadha albayti kulla yawmin mi'atu wa ishiruna rahma. ilé tẹ lọ tẹ mi ta káàdì tẹ mi ṣe tiktok tẹ mi ṣe gbogbo rédèrè tẹ ṣe tẹ n fẹ́ yín bẹ tẹ n jó lábẹ́ mi náà hmm. lábẹ́ tẹǹtì ẹ wàá rí ọlọ́run àmọ́ wàá sọ̀kalẹ̀ sílé yẹn hmm. àánú ẹ̀ nígbà ọgọ́fà gbọ́gọ́ one hundred and twenty times. yóò tún wá pín bí ó ṣe pín. Ah, ẹ máa gbọ́. Hmm. yóò tún pín. situna lè tọ́ ìfihàn. ẹ dẹ́kun ẹ dúró náà o mhm. ẹ fẹ́ máa ṣàlàyé àwọn tí wọ́n pín kẹ́yìí fún. Eh, bẹ́ẹ̀ ni. mo wá fẹ́ máa retí bóyá yóò dà kó àwọn ní títọ̀ kẹ́ náà bẹ́ẹ̀. ẹ eh, abọ ẹ já ma wọ. tí ọba ti sí wọn bẹ ajẹpọ àwọn ní níbi kẹwọn. wọn sì lọ ní sẹ. ẹ máa kábọ. ẹ ọ wá ní ìkẹ́ ọlọ́run ọgọ́fà tí ó sọ sí máa sọ sára lé ní lójoojúmọ́ ni. fìtúnà lè tọ́ ìfihàn. afẹ́ <laughs> àwọn ọgọ́ta inú àánú ọlọ́run inú àánú ọlọ́run àwọn wọn nìyí wọn àwọn tí ń tà wá fún. ẹ eh, àwọn bàbá ìwọ́n mú ni wọ́n ní wọn ni wọ́n gbé dé ni àwọn ò rí ṣé bàbá àwọn lọ sí lọ. ilọ gbogbo fọ́tò tá à ń rí wọn yà wọn ni. bàbá ìmọ̀ bàbá ìmọ̀ bàbá kan ní ya fọ́tò wọ̀nyẹn wọ́n yà wọn ni. ẹ̀rí fóònù lọ́wọ́ ilọ̀ kẹwọn gẹ̀lú èèyàn bí alájà èèyàn bí wọ́n àti àgbáyé ni bàbá ìmọ̀ mọ̀ gbà gbogbo lọ ni. ilọ̀ kẹ alájà bàtà pẹ̀lú àjà ìrùkú ibà alájà bàtà jẹ ìyá fọ́tò wọn kàlẹ̀. èyí tí wọ́n bá tẹ̀ bá rí fọ́tò wọn wọ́n yà wọn ni bí à ń yà pẹ̀lú Lárúbáwá tí wọ́n bá sọ̀rọ̀ bí à ń yà wọn bíi tàwa fún táwọn ti. ọgọ́ta nù kí ọlọ́run yẹn tẹ́ lọ́mọ kàtẹ́ ẹdí ọlọ́run kọ́gbà lọ́wọ́ yàtọ̀ sẹ́yìn alájà tiktok afẹ́ wò bí ọlọ́run ọ̀dà kọ́ yín yà yìí. afẹ́ wò alájà facebook alájì facebook alájà instagram alájì instagram gbogbo yín bẹ́ẹ̀ alájì twitter afẹ́ wò bí ọlọ́run ọ̀dà kọ́ ọlọ́run ní ọgọ́ta nú ẹ̀ àwọn tí ń ta wàá fúlẹ̀ ọlọ́run wà àrùbáúnà lèlèmùsọ̀lìínà ẹlẹ́ẹ̀kejì nu tọ̀ ogójì nú ẹ̀ lèlèmùsọ̀lìínà àwọn tí yan náfìlà ló ìran ọ̀ràn yẹn ní kí ni o eh, gbogbo ẹ̀ yan náfìlà ni o báwo wà láti jábẹ́ ẹ̀ ní tún lọ tún sí àwọn wọn ni àwọn wọn ni ogójì. torí ní tẹ́ẹ̀kì ẹ̀fín múra sọ́nà bẹ́ẹ̀ ni pé tàwáàfù ti bẹ̀ ẹ̀ lè rí sẹ́ńbọ̀ mi mọ̀. kò sí mọ́. irú náfìlà ti bẹ̀ yàtọ̀ sí gbogbo náfìlà tẹ́ẹ̀ mọ̀ padà wá sí. bẹ́ẹ̀ ni alukurani ibẹ̀ ń kíké yàtọ̀ sí alukurani ibòmí. wọ́n yàtọ̀. torí ládàá ti bẹ̀ àdìpẹ̀lẹ́ ni. tẹ̀lé máa gbọ́ wọ́n ìṣirú nà ogun tó kù lè nẹ́ẹ̀sì rí nà. Hmm. fáwọn tí wọ́n kà bàbá yìí. tí wọ́n kàn ń wò sùn. tí wọ́n kà bàbá yìí ni hmm. ìwọ ọlọ́run ni wọ́n ń dà ní ìwọ ọlọ́run jẹ́ bàbá mi ní òde yìí. ọlọ́run ràn mí lọ́wọ́ kí n yà mí. àṣekè yẹn máa wù àṣetún ládùúgbò àti yẹn máa ṣe fúnlẹ̀. bẹ́ẹ̀ni. Allahumma zid hadha baytak ah, ah. takriman wa tahziman wa mahabbatan wa birra tọ kò béèrè yìí o ní ayé anasiru ila kaaba. gàrú létí wọṣọ bí èèyàn. Mm, òun ni o ah, ẹ wo èmi ò rí ọlọ́run ọ̀dà kan àwọn tiktok mi o. ẹ̀yin ìtọ̀ wọn wá tiwọn náà lọ́bọ̀ mi. Ah. Ah, bóyá àwọn tí wọ́n. ẹ jẹ́ wo dada kọ̀dá kan àwọn onífẹ̀ẹ́ dúkùn yà yẹn o. sẹ́ẹ̀ pàwọn àwọn sẹ́ẹ̀ pàwọn síìmù táwọn máa lò ló kọ bóyá yóò wá tiẹ̀ do àwọn síìmù wọn. àwọn síìmù mi. Mm-hmm ẹ lu ájì yìí dáadáa ẹ má jọ bàjẹ́ bí wọ́n bá ń pèrún ẹ sáré dìde lọ kírun ẹ̀yin ìyá wa obìnrin kọ́ mọ̀ sí pé ijó ijó ti pàmò àti àwọn tí ń tajà fún ọlọ́run bí wọ́n bá ti pèrún àwọn ọ̀tá kankan mọ́. gbogbo tó lè kó wá gbogbo tó lè kó wá. yóò fi yín lẹ bẹ ẹyẹ máa jí sẹ́ni ẹ máa kọ́ ọ́ gíláàsì ẹ máa yọ òun ká. òun lọ kó tọ̀dọ̀ ọlọ́run. òun lọ kó tọ̀dọ̀ ọlọ́run ìwọ máa kó táyé tó afa yẹ wasilam ah. fatuba liman tọfa belebele la ati. Oh, hmm. oh. erire o fẹn tó bá tawafu lé Ọlọ́run yàtọ̀ sí àwọn tó serious pé labbaik Allahumma labbaik hmm. labbaik la sharika laka labbaik hmm. innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka. afa yẹ wasilam ẹlòmí yóò dákẹ́ ẹlòmí yóò máa wí lọ kódà bẹ́ẹ̀ ti kọ́ ma. isa jẹnẹ wulọ ni ẹgbẹ́ ẹlẹ́dẹ̀kẹ́ tó yà sẹ́wáyì màmá múlíkà máa wò mí dáadáa nàìjíríà ìwọ náà máa wá bí. òun wá wọ èyí pé ẹ tún gbé dé. òun wá wò wọn lẹ́yìn pé ẹran eléyìí ti sí èyí tí ọba sì gbé dé wọn náà wọn àárò àbí rẹ dà. wọn àbí àwọn yẹn ayáwèrè ni <laughs> kí ni à ń wí tọ́nà kí ni sókè. ẹni bá gbé dé rẹ tóun wá nílà káyé inú tóun mọ tọ́lọ̀ sí. yóò tún gbé dé gbé kìlú yìí ẹ tún gbé dé gánà lòun ti wá. ẹ kí lẹ ń sọ yìí njọ maka tèmi tí mo lọ gbẹ̀yìn àti àtẹlẹ mi lẹ́yìn à ń lọ rajà mo ní ẹ maka dọ à ń dẹnu ọ̀nà dé ẹni tó lórí ọ̀nà ní nàìjíríà mo ní là ànàlà sùn nàìjíríà ànàmì Senegal ó ní kí n wọlé n wọlé ní o ti kíní ni àwọn aláàjì kò já wọlé mo ní wọn ló lè ní wọn ló lè ní. Mhm. wàjà àfilà hadisi afẹ́yẹwà islam ọwọ́ awa nù ọ̀rọ̀ báyìí pé anna Allaha ta'ala yansuru fi kulli laylatin ila ahli al-ardi àṣẹ hmm. gbogbo òru kọ̀ọ̀kan ọlọ́run máa wo àwọn tí ń bẹ lórí ilẹ̀. wà á wọlé máa ń yẹ alul masjid la haram. àwọn tí ọkọ̀ wò ń bẹ̀. àwọn tọ́lọ̀ ń kọ́kọ́ máa síjú ẹ̀ báyìí. wọn ah, ah. làwọn tí ń bẹ ní haram ẹ wá wò ó dídí ìgbà tí èlòmí ń bẹ ní haram tọ́lọ́hún sí yòówù lòún ṣe ah wọn máa gbà tá a bá délé mọ orí sílífà lọ́tún then gold ló sì omi sì lọ sùn nulẹ̀ omi kékura ni lọ́wọ́ ti ń làágùn. ẹ jẹ́ lọ tà wá ìbá àṣekánlẹ̀ kan. ìbá àṣekánlẹ̀ kan ẹ gbọ́ ẹ jẹ́ lọ tà wá fún ìyá kínní ẹ jẹ́ lọ tà wá fún bàbá kínní. omi sọ́ọ̀bù lòún kiri kì sọ́ọ̀bù ní. àṣà kọ̀ọ̀kan ìtọ́lọ́wọ́n kọ̀ síjú wo hmm. òun làwọn ti ń bẹ ní haram. Allah famarra awutọ ifan gafaradamu ẹdọrọn barika ele yi tawafu lọ́wọ́ ni mm. kò ṣe fesibuku lórí tawafu rẹ̀ mm. Mm. kò ṣe tiktok lórí tawafu rẹ̀ ọkàn eyin lórí tawafu rẹ̀ ẹnza n ba tiẹ̀ lọni ọlọni a sì feere jìn wamarra awu musaliyan gafarada ẹti yẹnẹfila wọ yẹnẹfila lọ́wọ́ ni o a bẹ kiri wọran yan bẹ salama kani ni de pe wọlọn wọni bẹ de ka yan ee ọlọn wo ọlọ́run kò sí tí ń ṣe fún hmm. ìfèrí ẹsẹ̀ rẹ̀ yìí. Ah, ah, ah, ẹ̀yin tẹ́ ti dé ẹkú oríire. wọ́n máa rọ àwọn mustaqbila likaaba hmm. gúfèrèlà gẹ́fọ̀rọ̀là hmm, ẹni ọlọ́run bá rí tó eléyìí lọ dájú kọ káàbà yìí ìsàn tọrọ àdúrà ni ìsàn wò náà ìsàn wò bẹ́ẹ̀ ní ìjánu wúyẹ́wúyẹ́ ọlọ́run yẹn wọn fèrè jẹ mi ẹ wo ẹ wo ẹ wo oríire tálá la jìse ẹ wo oríire tálá la jàse. bonanza tó ga. fakọ́lá nàbí anabi wa wí báyìí. Allahumma ighfir li hajj ọlọ́run fèrè jìn alálàájì. àdúrà tá a níbi ṣe kalẹ̀ nù. wàlí man istakfir alah alahajj. Ah, ah atẹnitẹlẹ mm. la jìbá tọrọ àdúrà. yé ẹ káàbọ̀ ẹ tẹ ẹsẹ̀ díẹ̀ dákun bẹ́ẹ̀ bá ń gbọ́ wa ẹ tẹ ẹsẹ̀ díẹ̀ káàbọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ wa ẹ máa tọrọ fún wa nísìnyí. ẹ máa tọrọ fún wa nísìnyí pé ọlọ́run yá fi wà kọ́ sàánù wa ọlọ́run ní báàjì yín jẹ́ ọlọ́run ní báàjì yín jẹ́ gbogbo ore ni ẹ máa tọrọ fún wa bẹ́ẹ̀ ti wà. gbogbo ore ni ẹ máa tọrọ fún wa tẹ̀ ń bá ń wa ní lórí ètò àṣà àbùrù jáde náà ní diamond eighty ẹ dákun ọlọ́run gba àdúrà tí ń tẹ̀ ṣe ẹ tọrọ àdúrà fún abẹ́ẹ̀ tí ń gbọ́ wa lé. ìyá kẹ́tì tọrọ fún wa. Ah, ah, ẹ ẹ ẹ o alaji kẹ́tì tọrọ alaji wọn tọrọ àdúrà kan. ẹnìkan tọrọ lọ́wọ́ báyìí. Ah, ọlọ́run yóò dáhùn yá alaji àmín àmín àmín àmín. fakọ́lẹ̀ nàbí yọ allahumma kullah wàlímọ̀ ẹdúró náà kẹ tó tún yìí o ọkàn ní bínú o ní kọ́dọ̀ òní tọrọ kìíní kan. bẹ́ẹ̀ má bínú ṣé torí pé ẹ lọ ṣe tiktok à ń ṣe wáàsí fún yín ni má bínú torí pé ẹ lọ ṣe instagram. ọ̀dà bí wọ́n bá ṣe ẹni tí ọ̀bá ṣe lọ́hùn ti ń ṣe. àwọn tí ò ṣe tiktok ń ṣàdúrà fún wa. Allahumma ja'al hajjuhum mabruran. àmín ẹ̀rì àwọn ṣàdúrà fún yín nu ọlọ́run ájì tẹ́ lọ ọlọ́run mọ́sà tẹ́wọ́ gbà. àmín وسعيهم مشكورا امين الو وذنبهم مكفورا gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ di lọ. ẹkúkú di lọ. ọlọmọsà forí ẹjì yìí. sẹni tí ó di lọ. wa qala Allahu ta'ala inna awwala baytin. a'udhu billahi minash shaitani rrajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run àdúgbò. bismillahir rahmanir rahim gbogbo alálàájì gbogbo alálàájà tẹ ẹ lọ mọ́kà tẹ ẹ lọ ṣètò ọlọ́run ahlan wa sahlan wa marhaban akínyìn ẹ káàbọ̀ ẹ kú eríire ẹ máa dunnú ẹ̀yin tẹ ẹ lọ sí ẹ máa dunnú. kò sí ìrìn àjò tó tò. ìrìn àjò kò tó yìí mọ́. ọlọ́run gan ló pèpè síbẹ̀. ọlọ́run pèpè síbẹ̀ ni hmm. kí ló wí. إن أول بيت عودي للناس للذي ببكة مباركا وهدى للعالمين ẹ gbọ́dọ̀ ọlọ́run dé ẹ̀yin tó ṣe ẹ ṣe tíkítọ́ọ̀kì ẹ káàbọ̀ ẹni tó ṣe pé ẹ ṣe Instagram níbi àtàwáàbù lẹ́gbẹ̀ẹ́ kaaba lábẹ́ tẹ́ǹtì ẹ jaṣọ kan kẹyọ kan mm. kẹ máa gbé àyàbọ̀ bẹ́ẹ̀ bàbá èmi mọ sanwó mi ó ti bàjẹ́. inna awwala baytin. àkọ́kọ́ lé. Wòdíyà lin-nasi. Òun lè ta fìpìlẹ̀ rẹ̀ lélẹ̀. Lálàdí bíbà kata mubarak. bíbá kata bíbá kata mubarakan. lalladhi bíbá kata mubarakan. a òun rẹ̀ yìí tó ṣe èhun lẹ́ ń wò ni lalladhi mubarakan. wa hudan lil alamin. òun ni bẹ́ẹ̀ mọ́kà ni mọ́kàtà ẹ̀ lọ́hùn náà lọ́hùn wí ni àkọ́kọ́ nínú ilé ayé nù. bẹ́ẹ̀ ni gbogbo ayé ló ní ìdòdò ìdodo ayé gan maka ìdodo ayé ni maka ibi wa jẹ bi ìdodo rẹ gangan àní tàwáfù ni. ọ̀rọ̀ tó wá ní wọ́n wú dà lil alamin ọ̀nà àmà ní fún gbogbo ayé ẹ tún wá wọlọ́run o béèyàn lọ maka tó bá ṣe gbogbo tọ́lọ̀ ní àṣẹ yọ wà janna béèyàn sì lọ maka tó ṣe gbogbo rédèrèdè hmm. yọ kan yọ kan ẹ ẹ ẹ má ti fi mákàtà ẹ déhùn bẹ́ẹ̀ bá fi ọ́ bàjẹ́ aláràfà yín lọ́hùn ẹ pa nọ́mbà rẹ̀ àwọn aláràfà òdodo ń bẹ pé aláàjì alihamudulilayi àwọn alájọ gbogbo tàwa fún àwọn alájọ ń sè aláràfà dáadáa nu àmọ́ àjà míì eyín sílífà àti eyín góòlù wa ń pàdé dérí pẹ́ lọ sí náà lọ́hùn ẹ tún gba nọ́mbà lẹ́dẹ́lẹ̀ bá tún dé yà yìí lẹ́ẹ̀bá tún jó koroba koroba ẹ ti fàájì kọ́jì ẹ ní wákàtí mẹ́wàá àlọ́ àtàbọ̀ ẹ sì bẹ̀rù ọlọ́run bẹ̀ẹ̀ bá rò tó wó. wàlá tuntun yíyan wá tẹ̀sílá láì bẹ̀lẹ̀ sọ. ajé tún mọ̀ bí. wàtò harimu ṣùrìbà mina haudi lèkulè zọmi. ẹ̀yin òde ẹ̀ẹ́dẹ́ ẹ̀pẹ́ ṣe alálàájì káàbọ̀ ẹ̀rọ nǹkan mi papọ̀ mọ́ kóòkì ẹ̀wà rẹ̀ là á yí wákàtí márùn-ún àlọ́ ẹ̀bẹ̀sẹ̀ lélẹ̀ wákàtí márùn-ún àbọ̀ ẹ̀bẹ̀sẹ̀ lélẹ̀ ah, ẹ dàgbọ́n àwọn kan lọ òde mọ́. ọ̀nà tí nàìjíríà jẹ́ tó gbẹ́ lọ́dún ni ó tún jìnnà ó ah, ah. jìnnà ju wákàtí márùn-ún lọ nísìnyí. fàlà tó dọ̀ yìí. fàlà tó dọ̀ yìí hàn. تصلا ah, ẹwọ wàhálà tẹ ẹsẹ يا ẹ wò wò ẹ oòrùn rẹ bẹ sọ ní àdúgbò ẹ akẹ́rọ jáde kìí àmọ̀ ní mọ́kà nínú oòrùn oòrùn tó ń du oòrùn lọ máa làágùn ẹ máa tira yín oògùn yẹn máa kásìra yín la òun náà lẹ́wà lọ́lẹ́wà dé ilẹ̀ rẹ̀ òun kápákọ̀ kóòkì òun lẹ́lọ́lẹ́ dé ilẹ̀ lẹ́nìkan wá kọrin ara kọrin Islam ẹ̀gbọ́n tí wọ́n ń wí ṣé orin islam ni gbogbo ìta gbogbo yìí. Eh. àwọn náà mọ̀ pé àwọn tanra wọn jẹ ní. obìnrin ti ń kọrin ni wàláì tẹ bá gbọ́ orin mi ẹ ẹ ẹ ẹ sì mọ ẹ mọ wò sùn báyìí là là orin ni nígbà tí yẹn fẹ́ kọrin islam tó wá ní ẹ máa gbọ́ orin tó mọ́ gbọ́dá ní. sáyé lásán àbásán láyé ẹ wọ gan hmm. sásán láyé àbáyé lásán àfa ẹ wọ gan. Mm ṣé orin jẹ́ kó mú nǹkan lọ. Ah, omi kọ tí o ṣe pé ẹ mọ̀ pé lè yẹn. àmọ́ mo ti lulu sí i láàmú o mm-hmm. àwọn náà lu ṣáájẹ́ sí i láàmú ní ìgàgà ìgàgà orin ìsìlámù náà fàlà tùdọ̀ yí wọn tẹ̀sílẹ̀ lẹ́yìn balasọ́. ọlọ́run kò tọ́jú kò tọ́jú ẹ̀sìn ẹ̀. wàtò harimu ṣúrì bàmí hàwùdì kò lè zọmí. ajẹ́tùmọ̀ bí jábá débi wá ṣẹlẹ̀ láàjì láàmú wí yìí ni. wàyí sọfárìtà fámasìkúrún wà muftakharun. ajẹ́tùmọ̀ bí. wàyí kùtìlìtà jazakallah. الله بالنعم وإن قتلت جزاك الله بالنعم ayé mọ̀ tó jẹ́ adúró báyìí mo ah. fẹ́ mo fẹ́ àbájá mọ̀ sọ ọ̀rọ̀ kan ìyànjú wo lè gba àwọn alálàyé ẹ̀dá kan gbà ká bọ̀ sẹ́ẹ̀rì kẹ́ tó sọ̀rọ̀ mo kí alájà wa ìyá Buhari alájà Kàyìndé Àníkẹ́ ìyá Sàdáàmù ó kiri kíní ọlọ́láyà olùjọ́ kẹ́nẹ́kẹ́ ń bẹ̀ ah. ó tún lọ́ọ́ dọ̀fìyàn ó ṣèyàwó ń bẹ̀. Ah musa bá dúpẹ́ fún yàrá. àwọn awájímọ̀ tí máa wájímọ̀ ìtílé lọ́lọ́ hmm. ẹ máa bọ́rọ̀ nsọ. ọlọ́run ní jẹ́kọ́ rẹ̀ wọ́n. àmín lọ́nà ibi lọ́dọ̀ ọlọ́run. àmín a kí àfa wa látàárọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ń pa. ìyẹ̀jú ò lẹ́ gbà wọn alálàájì wọ̀nyí. ibẹ̀ náà ní lọ yìí. Hmm. tọ́ gbogbo tẹ̀ ń sọ́bọ̀ látàárọ̀ yìí bàbá láyẹ̀jú ni. fẹ́ni ọba máa kún wọn pé ẹ̀yin gèdè ni iṣẹ́ tí wọ́n lọ sí. tó ṣe hmm. pé téèyàn níjọ́ bọ́ọ̀lẹ̀ ọlọ́run àwọn àmọ́ kí alálàájì pé káàbọ̀ sí dáadáa lẹ́ débàwá náà ti kí wọn yìí yóò wá fi kún fún wọn ni pé ọlọ́run jòrí gbédélé ẹ gbólóhùn ni Ìlọrin ò ní ẹ káàbọ̀ olóhùn jẹ rí gbédélé nìyẹn hmm. ni pé jọ́tọ̀ ló ń bá ń béèrè pé ẹkúṣẹ́ hajj ẹkúṣẹ́ ẹkúṣẹ́ hmm. ẹlòmíín bẹ wọn ò ní wọn ni wọ́n ọ̀ lọ. agbónú ẹrú rẹ àbá. yé Ọlọ́run dákun mọkọ tèmi Ọlọ́run Ọlọ́run mọkọ tèmi Ọlọ́run mọ bí ọ dákun mọkọ tèmi o. tọ́lá àwọn kan ṣe làbáyíkà lọ́hùn tẹ́lẹ̀ tí wọ́n fi wọn ni pé làbáyíkà wọ́n la. sẹ́nu àwọn alára yìí ni. ó pe òní soríire. yé wọ́n ní kò ní soríire ẹ̀kọ́ ẹnu ẹ̀ wọ́n nígbà tí n sọ pé làbáyíkà lọ́hùn owó tó mú débi owó tí ọ̀dà yẹn náà. Hmm. àfa ìwàdà mo ṣe gbà lọ ọ̀dà ẹ sọ̀rọ̀ dáadáa. wọ́n wá pé làbáyíkà wà. la sàádẹ́yì. ò ní sori. láàyè láàyè àgbà tiẹ̀ wọlé wọ́n wá wípé àgbà tiẹ̀ wọ́n n ò sì mọ̀. ẹni wọn ọgbà tiẹ̀ ló dé ni wọ́n gbé bisimi láàyè ló sì yẹ kákọ́ wí. Hmm. mo lọ́nà mọ́kà ó sì ń màdínà bisimi láàyè ló sì yẹ kákọ́ wí. ọlọ́run sì ń pè wọn ọgbà tiẹ̀ gbogbo wa là ń jẹrẹ ìsìlá bẹ́ẹ̀ tẹ́ jìnnà yìí. lóòótọ́ kẹ́ ẹ dé báwọn kẹ́ ẹ dé báwọn kẹ́ ẹ kó àwọn yìí lẹ́nu jọ hmm. kẹ́ ẹ pe àwọn àlùfáà pé bá a dúpẹ́ fọlọ́mù inú inú sẹ̀rí àlọ́ wa. Ah. walimatul hajj. walimatul hajj ẹ lọ wolo tí a dada ẹ bá mi. Hmm. kódà wọn tẹ ní ọlọ ẹni ọba ká tọba tó tọba parakunmi kan kò sí kankan. Hmm. bẹ́ẹ̀ni bọba bíparí ọba kára kun pamalu ẹ bá dúpẹ́ fọlọ. bẹ́ẹ̀ wúre kan. ẹnu ẹnu ẹnu ẹni tó tó gun tó gun rankunmi lọ sí hajj nílọrin eh. ẹ̀rí kódà pàkátà ni wọn. agbọ́dọ̀ àbádé pẹ̀lú jọ tó dé wọ́n sì pa rànkúmí náà mélòó lè lọ rí ń jọ náà hmm. rànkúmí gbà wọ́n pa kò sẹ́ni tí ò fẹ́nu kan wàǹkúmí làwọn gùn lọ. Hmm. nínú àwọn tó sì fẹsẹ̀ rìn lọ Mọ́kà nínú wọn ni bàbá wa Sulaimana nílé epo hmm. lókè lèrú. àwọn rìn lọ ni. àwọn rìn lọ ni. ẹsẹ̀ wọn rìn inú ẹni ó wọ mọ́tò lọ mọ́tò ní tàwọn alájí àgbà. mọ́tò ní tàwọn bàbá wa alájí àgbà. nineteen thirty seven àkọ́kọ́ hajj wọn. Hmm. ee eh, à ń bẹ ní alẹ́ misari. <laughs> bẹ́ẹ̀ ni kọ́dà mo ní yàrá bímọ wa bẹ́ẹ̀ o. la ilaha illallah àti ìdí àdúgbò yìí. káì ọlọ́ba akẹ́wọ̀ bá. àwọn alájí àgbà nígbà táwọn àtúnwá wọ mọ́tò táwọn àwọn wà sọ̀kalẹ̀ àwọn wà tì mọ́tò náà ah, ẹnu baba la ti gbọ́ baba ni wọ́n wà tì àwọn tún wà tì àwọn tún wà wọlé padà ó níjọ́ táwọn náà ló ń bẹ kótó àràfà méjì náà làjẹ́ àgbàgùn láyé hmm. àràfà méjì náà. bẹ́ẹ̀ni alahaju mara. Hmm, hmm, wọ́n eh, máa ń záàdà ọ wà tọ̀tọ̀ wà. ọ parí. ẹni ọba ti ń sílẹ̀ ń wá ń lékún ń wá ń kótó ọ̀tún yànnà fílà ni ọlọ́run sì gbà tọ́ bá ṣe dáadáa. tẹ́ ẹ bá ti wá dé báyìí. ẹni ó dé ti mutí kílẹ̀ lù. Ah, ah, ọwọ́ fi sábà kà á lé sẹ déédéé bí wọn fi eyín sí mu eyín ọkàn ní ọkàn yìí déédéé bẹ wọn èsì tiritiri báyìí èsì tiritiri. ilé ilé ìwọ iná ilé ìlà jì òun náà. kẹ́ni. òun náà ti mọ̀ kún ọ̀dọ́ mọ́kàbá òun ah. náà ti òun sì mọ̀ kún ọ̀dà bàbá àdínì tó dé tó fi láwà ní àdínì tó fi joyè mẹ lórí ẹ eh. tẹ́ǹtì tiẹ̀ àtàwọn ọ̀rẹ́ eh. ó sì wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ wọ́n sì ń ba ọtí lọ eh. bàbá àdínì kan ti yó ń wò sùn pẹ̀lú láwà nílé rí. Ah, ah, ṣé bàbá àdínì náà ni ìyá ẹni wọ́n fi jẹ̀yà àdínì hmm. ipe ari pé ọwọ́ dáadáa ńgbà tí ọwọ́ adélé tí ọkọ àwọn èèyàn jọ pé kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ wọ́n fi ẹgbẹ́ kílógé yẹni hmm. kílógé kò ní bẹ́ẹ̀ ni tòrò mí pín ó ṣe ọlọ́run tó bójú òun jẹ́ ojú tóun sì ti bàjẹ́. ìbàjẹ́ ti pẹ́ alájà. wàá gbé ojú rẹ̀ bàjẹ́. alájà báyìí pé bí ṣe gbà yìí ni ẹ̀ lójúmọ́ ẹ darí mọ́kà ah. ẹ wo tẹ́ tó kalẹ̀. àti ah, eh, ẹ kọ́ dẹ̀ lójú ẹ lẹ́yìn tàbí tẹ bá yí padà. wọ́n ń pè ẹjọ́ èyí tá a ti ń gbọ́ látàárọ̀ yẹn tó à ń ṣàjọyọ̀ ní ọlọ́tọ́rí káwọn alájà dé ah, yáàdì ẹjọ́ èyí tá a ti gbọ́ yẹn tó ẹ fi àwọn ti hip hop sí. àwọn báwọn fẹ́ rin ẹ̀ sí. àwọn ń pè é ńgbà náà ẹ máa ní problem o. a kò ṣe é kò dà. àwọn alájà di problem dé látọ̀ wọn. gbogbo àwọn ọmọ tó bá ti ẹ̀kọ́ ni ọ̀yẹ́ kún ní followers ọ̀yẹ́ kọ́wọ́dá yẹn tẹ̀lé. àbẹ́rẹ́ ọ̀sán ẹgbàá wọn yẹn jù. irú àwọn ẹni òun tẹ́ni ó bá wá ká abèrè bèrè o lè pa o lè pa màálù o lè pa àgbò o kọ àwọn ẹlẹni tó dùn àwọn èèyàn nù ọ̀pẹ̀ ewúrẹ́ ẹni ọba ká àwọn àgbà àwọn afáàyè sì ní àwọn tẹ́ dàn kan mọ̀ alihamudulilayi wọn ma wi hmm. wọn wà bọ dúpẹ́ fọlọ tọrọ tọpẹ́ ẹni Ọlọ́run bá mọ ndakala hmm. ah, hu kana amina ẹni ọba ti wọlé wọn kana ati kumina mọ ndakala hu kana amina ẹni ọba ti wọbẹ kana ati kamina náà àti bọkun náà kò lọrùn kì í sọ náà ọ kì í sọ ọmọ náà ma a tún wá dídá kéèyàn tún wá darí olùbẹ̀wò kó tún wá fa náà mara. Hmm àfa ẹwà fúlámù sọ fún yín pé. ẹ tọ́jú ẹ o ẹ má jẹ́ ọba jẹ́ o adé afẹ́ béèrè béèrè. Hmm. láàrin ibi tí wọ́n béèrè àwọn ẹrú ọlọ́run tó yẹ. afẹ́ àkọ́dọ̀ akátúkẹ́kùn yìí lọlé o. ẹ̀sùnbà kúnná ń ṣe àdúrà ń ṣe gbogbo nǹkan òun ọ̀dọ́ náà hájì. zero nine one àwọn ọmọ bẹ́yìn láti gbogbo wa náà. Hmm. zero nine one three six five five six nine five two hmm. zero nine one three six five five six nine five two ẹ jọ̀ọ́ ẹ tún gòmbi rédíò yìí gbogbo ẹni tí ó bá pè wá ẹ pa rédíò ni ẹ dákun ẹ pa rédíò ní afọlọ́nbẹ yìí ájì lílọ mm. ẹ̀ẹ̀kan náà ni mm. ẹni ọlọ́mọba wa gùn lágbára mm. tó wọ́n bẹ gbogbo ẹ lọ kọ́ máa lọ yìí. ọlọ́wọ́ pẹ̀lú tí èèyàn bá dóhùn tí èèyàn bá lówó èèyàn fẹ́ máa lọ lórí ọdún. àní ah, ẹ kú òdẹ́gbẹ̀ẹ́ rédíò ẹ jọ̀ọ́ wàhálà kàṣálà mọ́rọ́tò làbàràkà kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè mí. Hmm, olùkọ́ abalagége láti òkè hmm. líle ọlọ́mọsá fún gbogbo alábàárikà abalagége náà hmm. nọmba kílẹ̀ mú ṣe é gbọ́ ètò yìí dáadáa yé ọlọ́mọsá jẹ́ ọgbà ẹ̀mú lọ́wọ́ mi ò pẹ̀lú kọ́tọ́ ń jẹ́ yìí. tọ ìbéèrè àkọ́kọ́ lọ báyìí pé ìgbésẹ̀ alálàájì kan tó bá gbé ìgbésẹ̀ ó ṣe déédéé ìbáàdà ọdún mélòó tó wá ní báyìí. ẹ kàṣà kò gbọ́ ètò yìí. ó ti fẹ́ wí ó ti fẹ́ wí. orúkọ àbára gègé ó ti gbà mí. ẹ padà wá. ẹ padà wá afa ìwà Islam hmm? tẹ ẹ bá. a sì ti wí kọjá nísìnyí. afa ìwà Islam wàlẹ́kùn sálámù rahmatullahi wabarakatuh kí ló kọ́ yín bó lẹ́sìn pé. èmi ọ̀gbọ́n tẹ́ ń wí. àfa Abdul Kudus látàgbàjì nàbàkílẹ̀mú nàbàkílẹ̀mú ọ̀ya. ìbéèrè kẹta lọ báyìí pé ìkẹ́ ọlọ́run mélòó ló máa ń sọ̀kalẹ̀ sílé olúwa kàábà lójúmọ́ kan. Allahu Akbar. àwọn tá a wí náà nù. àwọn tá a wí náà nù. ṣe ẹ gbọ́ ni. ẹ gbọ́. ẹ pọ̀ ẹ pọ̀ méje méje méje ni ẹ gbàgbé ọkọ ẹyọ kan mẹ́jọ ni ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò lé tẹ́ ń gbọ́ ètò asahabu janna ẹni ó bá gbọ́ ni kó pè ẹni ó bá gbọ́ dáadáa òun ni kó pè ẹ dákun torí Ọlọ́run Ọlọ́run ẹbọ yìí a tún wá kó lọ lé báyìí bírèdì ń bẹ ní ráìsì ń bẹ ní sẹmó ń bẹ ní. wọ́n gbà wọ́n yà pé wọlé wá gbà. hello kí la wá dé kí ni ìmọ̀ nǹkan ti o ẹ wo ìpè tí ń já ìpè. aleykum salaam wa rahmatulah wa barakatuh kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. aleykum salaam wa rahmatulah kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. wádé. àfọ tọ dárúkọ orígun méjì nínú iṣẹ́ hajj. Hmm, ẹ dárúkọ orígun méjì nínú iṣẹ́ hajj. Ah, wọn ní alakọkọ kabi aramu ó ti tó ó ti tó alájí lára gbogbo ẹ lọ mọ́ká. ẹ máa bọ̀ wá gba ráìsì ẹ wá gba ráìsì ten kg wá gba ráìsì ten kg àwọn tó gbọ́ ètò nù. wàlẹ́kùn sálámù wa rahmatulahi wa barakatu kí ló kọ́ ibùdó tí ń pè. ìyá habibulayi láti ta àmọ́ nàmbà kí lè mú ẹ dẹ́kun. nàmbà kí ṣe ẹ gbọ́ ètò yìí dáadáa. ta nàbà tó sọ báyìí pé kí ló dé tí wọ́n fi ní kí alálàájì àbálàájà tó ṣẹ̀ dé tó fi ní kó ṣàdúrà fún wa kí ló fà á. ó mhm. ah, kankan ọlọ́run jọ dáa fún ọ yá àbí máa sọ ọlọ́mọ tí ó lọ léwe. Eh ọ̀dà wa gba wa gba sẹ̀mó eh. ten kg. ọ̀dà pé ìrẹsì wọn gbà wa gba sẹ̀mó ten kg. sẹ̀mó bí ti bí ti ilé ìwé ọ̀bá bá. wa gba sẹ̀mó ten kg. má bọ̀ wá ìrẹsì wọn gbà ten kg. yọ da fún obìnrin dáadáa àwọn ìtàn wọn ní mélòó wọn ní méje méje kọ́ mẹ́rìnlá ni ẹni bá gbọ́ ètò ni kó pè wá ẹ dáhùn sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run mọ́sájà wa náà ọlọ́mọ kàlọ́ ọdún tí ń bọ̀. ẹ kẹ́yìn tó wọlé sí i. wa aleykum salaam wa rahmatulahi wa muhammad Abi muhammed is it muhammad muhammad, okay. muhammad láti murtala nàmbà kìlọ̀ mu. nàmbà one ìgbésẹ̀ alálàájì kọ̀ọ̀kan tó bá gbé ó ṣe déédéé ìbáàdà ìsìn ọlọ́run lọ́dún mélòó. àṣà ah. uh-huh. ẹ padà sẹ́yìn díẹ̀. tó padà sẹ́yìn jákàjákà kú jákàjákà kú ẹyọkan bá ń kọ ẹyọkan bá ń kọ bùmẹ́rin kú bẹ́ẹ̀ bùmẹ́rin kú seventy seventy ni o pe. Eh, eh. seventy years. pẹ̀lẹ́ ọ̀dọ̀ a máa bọ̀ wá gbàṣẹ mú five kg. aláwa gba. máa bọ̀ wá gbàṣẹ mú five kg ni. ìbùsì sì tún wà. ìbùsì eh, tún wà ń jà. <laughs> tó olúwa o. Allah. abẹ́ ṣe dáadáa fún wa bí èyí ti ah, sọ̀rọ̀ yìí baba tún rí pé kan sí torí mo fẹ́ mo fẹ́ gbé nílẹ̀ báyìí. ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò àbíkẹ́ pa. wàhálẹ́kùn sálàmù wàràmùtúlá barakàtú kí ló kọ́ yín bọ́lẹ́ tí ń gbé aláàjì kínní abdulwahid latalore. Mhm. béèrè kẹta náà ló kún lẹ. na bẹ́ẹ̀ tibo. béèrè kẹta. ìbéèrè yẹlẹ kẹta náà ló kún lẹ. ọ̀ya. Oh, yeah ẹ̀ka ọ̀yà. Mm. E, ìkẹ́ ọlọ́run mélòó ló máa ń sọ̀kalẹ̀ sílé olúwa kàábà. àní okú òǹbí rédíò. lójoojúmọ́. kílẹ̀ wí. mélòó lẹ pé o tiẹ̀ tó tọ́ wọ́lá ta lóore. ọlọ́run dákun abẹ́ ọ báwa kẹ́ gbogbo àwọn afáwa tí wọ́n ti lọ. àmín. ọlọ́run báwa sàánú gbogbo àwọn afáwa tí wọ́n ti lọ. àmín. ẹlòmíì ò tẹ́tí sí ètò. Mm ó sì yẹ kẹ́ ẹ máa gbọ́ dáadáa. bọ́ọ̀jẹ̀bù náà sàǹfààní bẹ́ẹ̀. bọ́ọ̀jẹ̀bù náà wọ́n sàǹfààní. bàbá bàbá tí wọ́n ti lọ́lọ́run bá kẹ́ wọn. ọ̀sánú wọn lójúlé kọ̀ọ̀kan ńlọrọrin yìí bàbá tí wọ́n ti lọ́lọ́run bá kẹ́ wọn. ọlọ́run àbíọ́ ni baba ọlọ́lá ọba alúlọ́rin ọlọ́run ó ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlékún àlàáfíà ara dáadáa ọlọ́run mọ̀ ṣe fún yín ẹ̀mí yóò sì gùn ẹ̀ ní ráre ọ̀làlá ìlà ẹ̀ sì ní kánjú kú ọlọ́run ò ní fi Ìlọrin dààmú yín kò ní fẹ́ iná dààmú àwa lọ àwa lọrin ọ̀làlá ìlà ìlàlá baba àdájẹ́ àgbà akínyín akínyín ẹ̀mọ̀ bẹ́ dáadáa nǹkan kan ò ní ṣe yín ọlọ́run ò ní pa yín lẹ́kún ọ̀làlá ìlà ìlàlá baba wa lágége àdékọ́ àdàbí àlọ́lọ́ àmín. àbórí lọ́kọ́ lọ́kọ́ kọlọ́bà Abdulrahim o oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ̀là tó pé o foríjì lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ àtọ̀là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ́bà Abdulrahim oníwàsí àgbáyé àfáwádà. sọlá tù rọ̀bì wasalamuhu wasalamuhu ala abina alaji agba o. olúwa salatu rabbi wasalamuhu salatu rabbi wasalamuhu ala abina alaji agba. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.